pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsá àṣàánú wa látàrí kìámà tíra tá a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òró ọjọ́ òní òun náà ni muktasir fi àkámi janaiz wa ta'ziya àlàyé nípa bóòlù àti máa palẹ̀ ẹ̀gbọ́n òkú àti bóòlù àti máa bá ní kẹ́dùn page two one and one láti bèrè aláàrẹ ní pẹ̀lú ògùn ọlọ́ọ̀bà bí tá ń kalọ̀ náà ni pé àwọn iṣẹ́ tí ó máa sìnkú láǹfààní àwọn nǹkan tí ó máa sìnkú láǹfààní lẹ́yìn ikú rẹ̀ mùsùlùmí tó bá kú tán máa yẹn fa olùmẹ́yìí ba'da mawtihi ntí ó máa sìnkú láǹfààní tẹ́rìdì máa ṣe yóò máa sìnkú yẹn láǹfààní. fáàní bisimilahi rahman rahim wàhámà sọláàtù wàtíláwàtì lọ́kùrán wà zikir tí kírun كاسي تلاوة القرآن كان ذكر فلم يرد فيها شيء عارية لك كتوان طارق بين سعب المسي إنما لعمدة من من من قال بوصول الثواب وجواز فعله التي هو قياسها àwọn ìgbòǹgbò àwọn tó lọ pé ara ò ládàá kíyàn ka Qur'an kíyàn kírun kíyàn zizikiri ọmọ àbúkù tí wọ́n gbọ́kànlé يعني وجواز فعل عن الميت وهو قياس يعني في يرى ويرى على ما ورد من في النصوص ندعو على تعرينا الصفه من الحج بيانات حاج بعد حاج يبوكو ثم لا حاج بوكو لان لا قراءات قران بوكو هي قياس وسني والصيام تعوي وعال السنه في جمله في هذه قضيه طرفاني àwọn alùsùnà lórí kọ̀díyà yìí wọ́n pín sọ́nà méjì tọrọfà ni wọ́n wà ní gúbáyì àwọn kan wà ní gúbáyì àwọn kan wà ní gúbáyì gbogbo àwọn méjì alùsùnà ni wọ́n tọrọfà ni wọ́n wọ́n àwọn àwọn kan tó dúró láàrin middle course àwọn ọjọ́ àwọn kan ní ara àbúrò kékeré àfọkù bísí ńlá àkúlù ọ̀la tá à ń sègbè wọn àbúrò fẹ́fọkù àwọn kan ní ara àlùsẹ̀fọkù ńlá dàrú ọ̀fọkù àwọn tó dúró láàrin rárá o a lè ṣe àmọ́ kejì pa ní ládàá máa bókù a ní kọ́lọ̀ wọn ọlá kólúwọ̀lá òye ọlá kólúwọ̀lá kọ́lọ̀ bá àṣánú òkú yẹn kí wá ní hujja min umman yara jawazul ida ojamiru kurd àti àwọn gbogbo sẹ́ẹ̀rí gbogbo kurd gbogbo sẹ́ẹ̀rí ìyẹn lè sọ pé mo bu òkú mi ó di ẹyin lè kọ́wọ́lì èyí ọba sọ báyìí pé يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه وسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون يا أيها الذين آمنوا أنت إيماني اتقوا الله إما أكبر نوبا وابتغوا إليه وسيلة أيوة، واتقوا وسيلة أيوة، واتقوا ونوبة يعني شيء يفسي واتقوا وجاهدوا في سبيله ẹ̀dẹ̀ máa gbìyànjú ọ̀dọ́rọ̀ ọba la'allakum tuflihun kẹrìbá jẹ̀rì suratul Maida àyà 35 wabtagu ilayhi wọ̀sígbóló pé ẹwà àtẹ̀wọ̀n yìí yaqulu atlubu al-qurbata ilayhi bil amali bima yardi yẹn kàtí nu ọlọ́run dùn sí ẹ̀sìṣẹ́ kàtí nu ọlọ́run sí kẹfì dẹ́lọ́ ọba òun náà ní ìṣẹ́yẹ̀sì فوصلت إلى فلان بكذا أوفي لقبجا سياتي مزدو لقبجا بما أنا تقربت إليه مسمى تعرف الوسائل استلاها من كنت أنكني وسيلة وسائل جمع وسيلة معنى وسيلة في استلاها شرعي إنه الشريعة هو كل ما يتقرب إلى به عبد إلى الله ونبقى بنتيروس تفس ملوبة gbogbo tí ẹrú ó ti dìbò súnmọ́ lọ́wọ́ ń pè ní wọ̀sílà àwọn kólù ma fi in muslim ní sa'ibihi òun náà ní tọ́wọ́ pé ènìyàn máa ń retí sojú kòkòrò lọ́dọ̀ ọmọ mùsùlùmí lọ́dọ̀ rẹ̀ aráàdà kàdá ọ̀hà tó ẹ̀kọ́ fún fún min indi láti lọ́rọ̀ bá mímá àhàlàláwò ṣẹlẹ̀ tó kẹrẹ́ àbá farama ó ti ewu hikmata àfàfi gbọ́dọ̀ tẹgbà wọn ti sọ ma kọ́ bá dáná oúnjẹ náà fọ́kù ọlọ́ sẹ̀rí àfaramọ́ mímọ alẹ́ o sẹ̀rí à tí sẹ̀rí àfaramọ́ náà yẹ ó di yẹn wọn àgbẹ̀ everything ara o everything ẹ̀ fi sẹ̀ wọlé gbogbo nǹkan kan ló ní ààyè rẹ̀ sọmọ bí wọlá mi yọ harimu tí sẹ̀rí pé haramu ni sọ ó wà máa yọkọ́ di mọ abdu ilà rabbi iṣẹ́ àn wọ́n ó wà an yọkọ́ di mọ abdu ilà rabbi iṣẹ́ kẹ́rù tìǹkà síwájú sọ́nà ọba rẹ̀ ويكون وسيلة إلى الله جاك بأتك مضلوبة تعالى لأن يتقبل دعاءه قالوا لبعد دواره يجيبه قالوا لبعد فيما دعا بدوافه فينال ذلك مطلوبه قالوا لي يو عارين كتير فيه مثال ذلك أفجول ليه إذا تقرب إلى الله سبحانه وتعالى بأسماء الحسنى وصفاته العليا

yàni an fi ọlá àwọn orúkọ yẹn bẹ ọlọ́wọ́ba ó ti yé wa nà ọlọ́mọdé àfọlọ́ yìí ọlọ́ba wàmájúdúhu wàtàkàdúsùhu wàtàkàdúsùmọ́tòhu àti ọlá ọlọ́wọ́ba àti mímọ́ ọlọ́wọ́ba àti tóbi ọlọ́wọ́ba fún madáàbí máa yòrò lẹ́yìn náà tí bá wá tọrọ ọlọ́wọ́ba tí máa ń fẹ́ fakad لاستجابة دعائه ونيل مطلوبه إما أنت أنمو أمور قولوا بني وسيلة اتخذ أسماءه وسيلة أم أمور قولوا بني وسيلة لاستجابة الدعاء قولوا لبعد بعد دعاء والنيل المطلوب كل بعد توفي قولوا بعد تنتظر أولو بنتان فلا دمتا تفعلوا أهم شيء في الوسيلة التوسل انتو سيقدر جلوم كيها في مكان الأولان كتورو أنه على متواصل تعقيد من أن كل ما يقوم به من التواصلات يجب أن لا تعرض مع أصل التوحيد وحرمة التشريع كيف أنت يتبع في كتورو كل إن كان يكتاق توحيده كتاق توحيد الله سبحانه وتعالى lápèjúwe àpèjúwe kéèyàn lọ bẹ̀rẹ̀ ground iṣẹ́ rẹ̀ ni àyè ẹ̀kọ́ ni àmọ́kọ̀ wa lọ pé ọlá òkú yẹn lọ́bi tọrọ ó fẹ́ fi wọ̀ sí owó yẹn ti tọ̀ ẹlẹ́yìn wàrà o ẹ̀yẹ ẹ̀rá o ẹ̀wò fẹ́ bèrè bèrè kan kí ẹ̀ lọ bẹ̀rẹ̀ gíráùn kó wá sàdúrà fáwọn òkú tí wọ́n ní ọlọ́ọ̀bà mọ́tò àwọlá ziyara tí wọ́n á ti gbàdúrà mi sọ́ba àmọ́ bí ọba mi kí ló dé tí ìmọ̀lọ́gbọ́n ọlọ́ọ̀ gbàdúrà mi ọlọ́run wọlé àwọn òkú ìgbàdúrà mi ọlọ́ọ̀bá wọlá ziyara ló ti gbàdúrà mú sọ́bà ma bí ọba mú ẹ́ aláàkọ́lọ́bà mú ọlá ziyara ti mo ti gbàdúrà mi tó bá ní ọlọ́run mọ́sá wọlá òkú gbàdúrà mi eléyìí nǹkan ah. all right which means gbólóhùn àtàníyàn péré náà أنا برجاز والسلام عليكم أهل الديار من المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات أنتم سابقون ونحن لكم إن شاء الله يكون نسأل الله لنا ولكم العافية lọ́n pẹ́sà wọ́n láti yára mi wá sí ibùsà àánú mi múlẹ̀ gbàdúrà mi ó ti ọba mu kéde kọ́ láwọn òkú ẹ̀rù tọ̀rọ̀ ọlá kíni ọlá ziyara tó ṣe wọn ọlá iṣẹ́ ẹ̀rù tó ṣe wọn ó ti yẹ yìí ìyàtọ̀rẹ́ ni ẹ o ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ̀ndẹ́mù nǹkan ẹ máa kọ̀ndẹ́mù pẹ̀lú hikma àti pẹ̀lú hujja ó ti yẹ nuru dini bó ti rí nìyẹn ọlọ́run bisimilá kúlúwọ́lá ọlọ́run mọ́tà wọlá kúlúwọ́lá tàkì sànù kù wa bisimilá kúlúwọ́lá kọ́lá bó kù wa látò ó di yé wa wallahu ta'ala alam naam. wọ́n bí hàn àgbàgbọ́ lẹ́yìn إذا كان الميت تم يبيك باكو أو غير ما بقراءة القرآن أتعلمين تمانا في القرآن وتوصلوا بها لإجابة الدعاء للميت kí wọ́n á fi ọlá kùrán ta kí ọmọdé ọlá kùrán ta kí bá a sánú òkú wà yìí fàáza mọ́ṣúrù ilé yìí bá ṣe rí àmkù sẹ́ńtò bí takò mọ́bí tí wọ́n takò àdùn ha tó bùrọ̀ hànà kò mọ́ rí ẹ̀ wá ẹ̀rí tí wọ́n kọ́lọ́ ní kíni yá ayọ̀ lè takò wọ́n pẹ́gù ilé wọ́sílà àfi kùrán ti wọ́sílà ni sẹ́kùrán ṣe rí ni ó dé yìí

كلا مبالو جاري فهذا للحديث قطيع جينا قطيع جينا داود دبدولون هذا ما شوف هذا لحديث إذا فهو حديث أن خيثمة قال مر إمران بن حسين برجل يقص أني إمران بن حسين أقول الله أقول كتين بيتا إنسى الله الله الله ملي كان كان إن بيتا يقص فقال إمران إنا لله وإنا إليه راجعون إمران سابني إمران بن حسيني أباني أبارك أول أنكو يالي بارك ولك سين سويتان أما كان لربو إذكيو إيه، إيه، لربو دي ما سوكا كلا ربو فقال أواس ترجيه وقال إنا لله وإنا إليه راجعون سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إمبو تجنبي اقرأ القرآن واسأل الله به ìdáwọ̀rọ̀ rẹ̀ nù ẹ máa ka Qur'an kẹ́ máa fi tọrọ nǹkan lọ́wọ́ ọlọ́wọ́ bá kabla an yaji'a qawmun táwọn kan tó dé yas'aluna an-nasa bíi tó kó máa fi tọrọ nǹkan lọ́wọ́ àwọn èèyàn ni. ó dé amúwọn ní sùgbọ́n àdìsí ẹ̀wà rawahu Ahmad bin musnadihi báàbù àdìsí Imran bin Hussein ẹ̀yà pé musnad imaamu Ahmad tó fi yàtọ̀ fún Buhari àti Muslim ni pé tọ́ba wọn wá àdìsí nìyí ìjọkan lọ ni ọ imran bin hussein ibi musnade imran bin hussein lọ ọ̀rọ̀ àti ìkìlá bẹ̀rẹ̀ kí ni kó wọn sọ di ti ara ọkàn lọ bí ó kọ ni ibi ó kọ imran bin hussein abẹ́rẹ́ gbogbo ọ̀rọ̀ tó bá gbà ọba bẹ wa wallahu ta'ala alam hasan hasan umar umar pé ara عمر بن الخطاب ني القرآن ما بتقول له ولا با إيه. اقرأ القرآن وتوصل وصل وكله وصل الله به كيف بتقول له ولا با قبل أن يقرأه قوم يسألون الناس به كما خطوة دي لكي ما نقول القرآن انكم بتقول كلام يعني حديث هنا آه، مصنف أبي شيبة لقبعوا فإنه ثبت عن النبي صلى الله عليه وسلم أنه قال فيما رواه عن عمران بن عسين أتي أفت منه إنه دا عليك بعد سيدنا عمران بن عسين قال بزبائي بكني اقرأوا القرآن واسألوا الله به قبل أن يأتي قوم يقرأون القرآن يسألون الناس به رواه أحمد وصاه الباني رحمه الله إمام الباني هذه صحيح في صحيح الجامع أودي وعن عمران بن حسين أيضا àtúgbò ọgbọ́n mọ́ ọ̀dà ìkọ́ fẹ́ pọ̀ jù gan àtúgbò ẹ́ kọ̀pọ̀ jù àbí ọ̀nà umar alakọ́rẹ̀ yẹ kàrà ọkùnrin rẹ̀ nìkan tí ń ka Qur'an fún ma sáàlà fẹ́rẹ̀ lẹ́yìn lọ́wọ́ wọ́n tọrọ nǹkan àwọn ìpínlẹ̀ tí àwọn ọmọ sí wáyé náà jáde nǹkan jóde bí màsí wáàzí wọ́n sí wáyé náà gbé lákùn òun wà lórí ìrìn àjò ni àbí òun ta agúnmu ni àyàn àbìtẹ̀sí tábàjì mọ́ ọlọ́gbẹ̀rún tábúrò àyọ̀wá àwọn òdìyẹ فاسترجع رواسي إن لله وإنا إليه فقال سميت رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فيسأل الله بأن بقى القرآن كل ترون قالوا ولو بانيه فإنه سيجيء الأقوام ترى من كم يقرؤون القرآن يسألون الناس به رواه الترمذي وقال حديث حسن وصاه الباني في جميع في صحيح الترغيب بين مبارك فيري رحمه الله فا مبارك فيه سبايك بي يعني قوله من قرأ القرآن فليسأل الله به انت بانك القرآن كو يعمل فتورن كالو كاي فليطلب من الله تعالى بالقرآن kọmọ fi ọlá kùrán yẹ ma wà lọ́dọ̀ọ́lọ́ ma ṣá àmì òmúrò dúnìyà wọ́lá áàkìrọ ọ̀ọ́ ah, ah. kọmọ fi wá orí ayat alkiyama àwọn mùrádù annáwó ìdá marar bí ayatul rahma tí bá ń ka kùrán lọ tó bá débi ayat tó bá sọ̀rọ̀ ń pa ìkẹ́ fàlẹ́s alaha fàlẹ́s alaha kọtọrọ ta'ala àwọn bí ayat ọkọ̀ bá tó ayat tó bá pa fìràwọn àti ìyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ فيتعوذوا بالله منها كويا واسق ولو متاسقين بي ما فيها جميع أودي المصاب ما فيها جوالو ما ذاك ولا جوال وإما أن يدعو الله أقبل قراءة بأدئية المعصورة أبيكو كقرآن يتا تبقى عليه إيه أكبر قرآن يقوى ترمتين تلو لوبا قوى ترمتين تلو لوبا وينبغي أن يكون الدعاء في أمر الآخرة kọ́lá pé ó bí dáa jù kí ẹ sádùá nípa àlámọ̀rí àlàáhírà náà wà islam musulmi náà fi máa ṣe nǹkan dẹ̀ bí ayé àwọn musulmi náà ìsẹ̀mí wọn bí ayé náà kọ́tọ̀rọ̀ ń bẹ̀ wọ́n máa bí àti ibi tó dàbí tiwọn. àdúrà kan wà nù àdúrà orílẹ̀ kìtàbù sunna anabi muhammad nínú àdúrà rẹ̀ fi wáyé pé kí n bá ń banújẹ́ tó bá ka al tó bá sàdúrà rẹ̀ اللهم إني عبدك بن عبدك بن أمتك نسي ناسيتي بيدك أبي عدل فيها كدعوك أسألك بكل اسم هو لك سميت به نفسك, سميت نفسك أو أنزلته في كتابك أو أعلمته أحدا من ألكك أو استخرت به علم جيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور بصري وجلاء أذني وذهاب عمي هذه اللي نسأل دعاء يبقى نجي إليه والله أو دي واحد wọ́n á alìkòrán tọrọ kébì ààrẹ kébì ààrẹ bí ẹ̀sán wọn fà ní tìhámi ó fẹ́ gbàgbára wa nípa gbàgbára wa wọ́n fẹ́ gbà mọ́gbà fún wa o ọdún táwọn lò fún ọ̀tọ̀ ni sàlátù fati làwọn lò fún sàlátù fati ó dé orí ẹ̀ agbára ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa ni gbọ́gbà gbọ́gbà ó ti yẹ kòrán wọn ká kàkòrán mọ̀ wọ́n gbàgbára wa nù agbára ni kòrán ọlọ́mọ́sá gbàdúrà wa lọ́ba. Naam.

yóò tó inú ọlọ́run máa tẹ̀ òfin bẹ́ẹ̀ bá ń pè é àmọ́ yóò lè jẹ́ tó wà ní ìwọ ọmọ pẹ́mẹ̀. ẹ mẹ́ fọ̀rọ̀ ní gbùgbùrà Israel àwọn afá àyẹ̀wò gbọ́n kálukú máa kúrọ́ ní ibà wò ni tí bá bèèrè àfáà pé mo ṣe àlẹ́mọ̀ sọ̀bá yẹn tíra dà èrí dà kúrò ó lè mọ́rí fún yín ó lè lọ́sàánú pé àwọn afáà ọlọ́run bá kó wá aṣọ lẹ́tàn ni wọ́n ti fún wa láwọn kan àwọn kàwáìd kan tó ti dáa jù wọ́n ní alhaku yóò rọ̀ fún abdul labi rijal alhaku òdodo yóò rọ̀ ẹ̀rídà tí wọ́n ní ṣe adama sọ̀rọ̀ létí níjọ́ tí mo ṣe wá àti níbi òkú bra afádáadáa àti jẹjẹ bra surabudin ẹnìkan wọn kú ní lemurodi lókè lọ́wọ́ yẹn ní wọn àṣewá àti ń bẹ̀ mo á sọ̀rọ̀ ṣe adam rahimahullah ẹni ká bẹ̀rẹ̀ pé àmì ìrìlá kùn múlá ti lérò ọ̀rọ̀ tẹ́sọ yẹn múlá ní tíra ṣe adam islam takal jahiliya ó ti sẹ́ ẹni lẹ́mu níbẹ̀ ni mo wú délé kò ju thirty minutes lọ bó ti dé nìyí mo sì lọ mú tíra fún mi mo wá kà fún mo wá kà fún ọ wá pé ṣé adam lọ omi ìgbà tí n tiẹ̀ tún sọ mo tún kà fún bẹ́ẹ̀ tí n sọ bí wá sí yẹn ṣé àwọn pé wọ́n wájib ala kulli ọ̀rọ̀ yẹn lórí gbogbo ẹgbẹ́ ń ṣe wáàzì an yuharibu ààbò gbogbo gbogbo ti bí dáa àǹjẹ̀lì olóko yìí bí kò lè máa yẹ sàtì gbogbo mo pẹ́ mo dákọ̀ baba salawu salakoto baba kabadu dim baba amdani mo sọ kókó baba yẹn níjẹba yẹn baba baba se baba lagbaju baba ni àbí ìrọ̀lẹ́ kọjá mi tíra yìí sí fún jọba ta n bá fún lẹ́yìn ìjọ mu wa mo ní bóun ní wàláyé àwọn àfáà ní bẹ́ẹ̀ ti tún gan ní sí adamawi àmọ́ ẹ̀ ti máa mú lé jù mo lẹ́bi sí àwọn àfáà rẹ̀ káwọn máa mú lẹ̀ táwọn bá bí mi bá mú lé táwọn bá mú lẹ̀ yóò kọ̀ làwọn padà yọ wà ilé nù di sí wọn tí mo lẹ̀ di sí ẹ̀gbọ́n alájí bàbá tí à ń sọ́njọ́ ni ó lámì rù ó ní ọmú táwọn èèyàn ti mú lábìjọ fẹ́ jàgbá lẹ́ẹ̀kan náà àmọ́ pò tọ́nà sọ̀rọ̀ àmọ́ ọkọ̀ ajánu ọgbọ́gbọ́n máa já ọmúgbàlẹ́nu ọmọlẹ́ẹ̀kẹ́ ojú alájú mo ti sọ alájú ọ̀sọ̀rọ̀ ìgbẹ́mọ̀ àlòkò nítorí ni àlòkọ̀ bẹ́ẹ̀ lójú yín kọ̀sọ́ bẹ́ẹ̀ lójú yín tó ó ní ẹja ọmúgbàlẹ́nu ọmọlẹ́ẹ̀kẹ́ náà ó ní kò sí èsì ó ní ẹni tí ó bó ti rí nìyẹn. àtẹlẹ́yìn alẹ́ alẹ́ agbára tí ọ̀pọ̀lọpọ̀ àwọn wá ní níjọ́ níbi tó bá ń bọ̀ wọ́n lọ pé gbọ́n ẹ̀dún lọ́la yìí ẹ̀yin sàlàbí àwọn ọ̀gá ẹgbàá dànù ẹ̀ sì ní nǹkan lọ́wọ́ hmm. ìbìlú wa tó ń pọ̀ sí láyé ìbìlú ń pọ̀ sí. àwọn ọgbà wọn gan-an kò bí làwọn ọlọ́wọ́ bá kó fìlànà wà ọ̀rọ̀ wọn àbí zu ọmọ kúrọ́ wọn bàbá yẹn ọmọ kúrọ́ wọn bàbá yẹn tẹ́ ẹ bá ń katira sí àdàmú ẹ̀rí pé pọ̀lọpọ̀lọ tó ń pa ń sọ́kọ̀ bàbá yẹn kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ó pọ̀ lọ́kọ̀ ló ń sọ́kọ̀ bàbá yẹn kò rí bẹ́ẹ̀. ó di ebóde rí nìyẹn ṣé wò ó ẹni bú yàrá yàtí àfàdàdà mi ọ̀kan ni ẹni bá ní kò sáfà látu tó ní kò sí wọlé ma tó ní kò sí súfì yọ̀bà yàrá yàrá wọn yàrá yàrá wọn yóò tún ètò wa dojú régi àbí kíni wọn pè é ètò lọlọ ètò bẹbẹ nínú yọba yàrá má ní kò sí asálàtú tó ní kò sí sufi tó ní kò sí wọlímà àbí kíni tó ní kò sí mọlìdì yọba yàrá ọwọ́ pọ́ńbú yàrá yàrá gan ọlọ́run ti ṣẹbi ilé ẹ pé wẹ́ẹ́ lòlẹ̀ kó lè hó mazà ti lò mazà ọlọ́run ṣẹbi gbogbo ilé ẹlẹ́ẹ̀kẹ́ ibu wàhálà ó ti hàn ọmọ bóyá tọ́lọ́ ni wẹ́ẹ́ lòlẹ̀ kó lè hó mazà ti lò mazà gbogbo ẹlẹ́ẹ̀kẹ́ ìbú ọlọ́run mùsẹ́bìlì ń búyàn lójú ẹ̀ ní ń búyàn lẹ́yìn ní ọlọ́run mùsẹ́bìlì ẹ̀rẹ́ ìgbò tó wà. Hmm. Hmm. Hmm. kí ló fà á àyìnbàkan àyìnbàkan wọ́n wá màkàn mọ́tò ọmọ àńjòkó kanjọ́ kan nílẹ̀ yìí náà ni afa musa ma baba tó kú ní mọ̀tàzù baba mọ̀tàzù wọn pẹ̀ baba yẹn ẹ́ ìlànà baba kí ni ẹ́ àwọn jòkó yẹn ní wọ́n bá ní kí n sàdúrà wọ́n bá sàdúrà ọlọ́run kó sojú baba wọn mẹ́rin kó sànù wọ́n bá ní kí afa kan sàdúrà lẹ́yìn kan sàdúrà gbogbo ẹni tó wọn jòkó yẹn ó mọ̀ pé mi ní báwí gbogbo ẹni tó wọn jòkó yẹn pé mi èmi ni àmì mi baba yẹn báwí gbogbo ẹni tó wọn jòkó yẹn ọlọ́kùn fún ojú aláàjì a muhammad aláàjì mọ̀ sọ pé yóò gbẹ ìsì ọ̀rọ̀ rẹ̀ fa àmì ìlú ìṣẹ̀lẹ̀ rírọ̀ yóò gbẹ ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ fa báwo ni kú bá máa gba síkà èmi ti sàdúrà tèmi tó mi ò lè gba síkà ọ wá bọ̀rọ̀ pé ìlú tẹ́lẹ̀ ń kíjẹ́ mọ̀ ọ̀rọ̀ ní mọ̀ kírun sí alhamdulilayi rabbil alamin sọ̀rọ̀ lọ́nù sọ̀rọ̀ lọ́nù alhamdulilayi rabbil alamin arahman irahim malik báwọn bá ti ń kí jọ ǹgán lọ́yẹ̀ kápá pé wọ́n sá sọ gbogbo jẹ́ kan yẹn mú sàárẹ̀ rìn nígbà tí wọ́n ní ọlọ́wọ̀n ọba yín kírun ọba òpó ìsìlámù yìí gan ọba yín ọba yín ká ọba yín ọba òní mẹ́rin ti wí ni rìn tí mo rí gan àti búra bọ̀dá rẹ̀ kan wà nídìkú yẹn àtẹ́bí nílá wo ó ń fẹ́ wo reaction mi ní àmì ọ̀mà ó kà ní pé mọ́gàn rẹ̀ ní pẹ̀lú àdúrà lẹ́gbẹ̀ẹ́ mi àjọ ń kàn sọ̀rọ̀ mọ́gàn rẹ̀ ni ló bá dé ló bá sọ fún abdul razak pé a ah, àfa àlàfà rẹ̀ o abájọ gbogbo tó bá bẹ̀rẹ̀ sẹ́nu yìí àmì ìlú àmì ìlú alọ́bí òde kan lónìí tí bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí i mọ́gàn rẹ̀ nípa ọwọ́ àrímọ̀ orin lọ́jọ́ ó ń nígbà tó di alẹ́ jẹ́ ìmúbá ní òun múná lọ wọ́n ní kò tẹ̀ jẹnẹrétà gbogbo ọ̀rọ̀ tó wá sọ̀rọ̀ mọ̀ ń fún ní èsì ẹ̀sùn bá ìsìnkú náà lọ síkà yóò máa rìn jìnnà gan alájẹ mọ̀mọ́dé gan gbọ́ ní olùmọ̀lá àforíjì wọn wọ́n gbọ́ ní wọ́n fàṣẹ road mo sọ pé bàbá yọ gbèsè tẹ́bi ti mọ̀ pé wọ́n sọ pé ìṣọ́ gbọ́ èsì rẹ̀ wọ́n á sọ ní ọ̀rọ̀ mi jọ yẹn pé ya akhi yaqulu ulama ọmọ àyà mi àwọn afáàmọ pé nífṣul tabib yafsidul abdan wa nífṣul ilmi yafsidul adiyan ارجع الى جامعة واكمل دراستك لكي تعرف ما تقول اما يعني اما الاربعة مغسطي مثل الطبيب كواك دكتور يفسد الابدان يو يو ما يو يو يعني yóò fara ya onísòlè ẹ̀rìn ìmọ̀ àbọ̀ ìmọ̀ abẹ́sìn jẹ́ ni padà sí jámíà mo sọ pé sápò ní jámíà ni padà sí jámíà kọ́ lè parí ẹ̀kọ́ rẹ̀ kó lè bá ọmọ tó máa sọ fún àwọn èèyàn ooo ìmáàmù ibm amala ibrahim òun náà gbọ́ lè ẹ̀yìn ẹ̀ bá a ṣe ṣe dábàá ìmọ̀ apàdé mi di wà kékeré gé àmọ́ èkó wọn mọ́kàntá ni ẹ wá bá mi pé táyì mọ́ ọdún gbogbo mu ni à ẹ̀ka lọ́wọ́ kọ́ bọ̀ mi lẹ́nu ọmọ ìlà dàrí ọ̀rọ̀ yẹn ló dùn ìjàkan wá ṣẹlẹ̀ ẹ wá pè wá sí lóòròdè à ń yanjú ọ̀rọ̀ ẹ̀ ọba ní bẹ́ẹ̀ làásọ́jọ́ ni onípadà sí jámíà ìgbà àfihàn àfáà tí gan dípò ìgbẹ́tù kọ́ lónìí lọ́wọ́ ni ìgbẹ́tù kọ́ lónìí àfáà tí wà gan ìgbẹ́tù lónìí lọ́wọ́ mo ní rárá mo láàfáà tó ń wí yẹn ó ní dípímọ̀ lọ́wọ́ lọ kàrí dípímọ̀ ní Sudan vanara baba pọfẹsọ Solomon alhaji bọmọdá wọn ní ah, ọtúrọ amiru sọ mo mọ̀kọ́ tá àfáà tẹ̀ wí yẹn lọ sí Sudan bọ́rọ̀ ṣe die down yẹn ó di ọlọ́wọ́ kó sànù wa so èébú ni wọ́n bú yẹn kó gbọ́dọ̀ jọ wá lójú àtọ́ọ̀lù dáàmú ọlọ́dún sọ pé àlùyá ìsùdá ìmọ̀ yahudu tí ẹ bá ń sọ̀rọ̀ tó bá ń sọ̀rọ̀ níjà dáàmà kò ní kò ní ojà ẹ bá ní ojà lọ́fẹ̀ẹ́ ẹjá kan jẹ ẹjá farabalẹ̀ ẹjá kan jẹ ẹjá gbọ́rọ̀ yìí àwọn tí ò ní ojà lọ́fẹ̀ẹ́ kọ́ dàrú ni ó ní wò Ismail ẹ bá yẹ kọ́ yọba yàrá yà wọn wọn lójú olóbọ́ sí adama ń bú yàrá yàrá yà olóbọ́ sí kí náà wí عن جابر بن عبد الله قال دعا النبي صلى الله عليه وسلم مسجد وبعد سيدنا جابر بن عبد الله فإذا بي قوم يقرؤون القرآن لبارا يزكى القرآن يقرؤون القواوي واو الجماعة يعني وين كيقرأ فلن كني للجماعة ما فكر الحديث ما بقى يودي أني عمر سيدنا جابر رضي الله عنه أني دخل النبي صلى الله عليه وسلم النبي ومثلاتي فإذا في قوم وبابا وجماعة أوانا يقرؤون القرآن القرآن فقال قال اقرأوا القرآن أما كقرآن وابتغوا به الله أتسعة تقول لعبة وابتغوا به الله من قبل أن يأتي قوما كما كتودي yukimuna o ikamata kad o fún ma gbé quran tí ó ṣe déédéé bí ọkọ̀ ẹ ma ọkọ̀ tó máa sọ yẹn kí máa straight kì kì bẹ́ẹ̀dì tó tọkọ̀ bá straight tí bá sọ ọ́ bòmí yọ lọ ó máa ka quran yẹn tó ṣe déédéé bí ọkọ̀ àmọ́ àwọn ọmọ yẹn ìta àjẹlú na jẹjẹjẹlú ayé ni mo fi wá ilé ayé mo fi wá wọlá ìtajà lù na bí wọn ni fi wá kìámà ó di yẹn yìí hadisi yìí أحمد لقب المسند أودي وقال محققون أو محقق وبيس الصحيح وإسناد الرجال ثقات كان أسامة بن زيد وحسن وحسن حديث حديث صحيح لي يا أسامة لولا يا حديث يا حسن ومن بدعته في التعزية إنه بدعته في التعزية كراهة دلائل الخيرات ọmọ katira gbẹ́gbẹ́ jẹ́ láìlọ kairat as far back as the early 90s tó bá ń sọ àwọn olùbáfẹ́ wọn Saudi Arabia gbẹ́gbẹ́ jẹ́ láìlọ kairat ọmọ ká dídá ó ti gbà lọ́wọ́ rẹ̀ ó ti gbà lọ́wọ́ rẹ̀ mi ò mọ̀ pé aburú ń bẹ ń bẹ báwọn katira ah, tó yáyì báyìí wọ́n tẹ̀ fún ìjẹ́ tó yáyì gan bóun sì ń gbé káwọn ọmọ ká tó ṣe àsàlátù lọ́nà òṣèlú àdàbí àti ìbúdí bá dẹ́bi ìṣẹ̀lẹ̀ ẹ mọ̀ gbọ́dọ̀ tó wà mí wà lọ́ọ́ kairat ó sì ń lé mi pé ah àtọ́rọ̀ burúkú làwọn eléyìí kò yọ ejò ni wọn tí ẹ máa ń rédíò ní ọdún lára hmm. àmọ́ inú ẹ̀ kí ni òru bẹ́ẹ̀ lè rọ ọjà lẹ́nu kairat ó ní omi bídà á ti yìn fi tààzíà nínú bídà tó máa ṣe bí tààzíà ṣé ìpè ní fìdáwà ní ìpè ní tààzíà tó ní fìdáwà làwọn máa ṣe. fìdáwà làwọn tọ́ láwọn ṣe fìdáwà làwọn ṣe. àwọn òun pè ní tààzíà mo ti kọ̀ndẹ́mù fìdáhùn síwájú àti kọ̀ndẹ́mù fìdáhùn síwájú tó kìráàtù dalalu idan ni kuma ka dalalu لأن كتاب دلال والخيرات سارد دلال الخيرات وشوارك الأنوار في ذكر أقربي في ذكر صلاة على النبي مختار لا يجوز اعتماد قيكي اتباع قرارة كي ما فرق كي راتي لأنه ملموء بمختلف أو تجاك ولا لو عمي الشيطان مخالفات الشيطان بتقو شريعة وإبارات الشرقية أما روية بوا إبارات الشرقية أما رسول جمعي بولو عمي وأحاديث الضعيفة الموضوعة أتوا حديث تقول تقوي وهو فسوف نفصل الكلام عليه لايك يسأل علولي لقلقه فيما بعد إن شاء الله تعالى فليابر المسلم من نسبة الكلام إلى رسول الله بالنسبة لكراكيهم مسلمة صلاة ما فرط تبع النبي صلى النبي ويكبي النبي ويكبي فليعمل المسلم يمكن من نسبة كلامه إلى رسول الله وسلم دون أن يعلم ثبوته عنه <coughs> لا يقول أرأيها نبي ويبي أبي أريبي وكذا نبي ويبي أنا ويبي كي يسرع لأن الكذب علي ليس الكذب على غيري تبقى كرم النبي قد أبي يرثي يقمر العلمين قال رسول الله صلى الله عليه وسلم رزقي من كذب علي متعمدا فلتبوع مقعده من النار وما ما قرومي ان توجو اي تي دي ان ده ما بقي فروكون ورو امام الشافعي كل علوم سوى القران مسجله الى الحديث وعلم فقه في الدين العلم ما قال فيه الدفنه وما سوى ذلك وساوس الشياطين بو كيف كيف بو بي ادا ادا بي نعم قالوا باين تو